Otasansan rédíò and TV. iléeṣẹ́ agbófinró ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú ọkùnrin àti obìnrin kan tí wọ́n jọ ń ṣe yùnkínyùnkín nínú ilé ìjọsìn kan tó wà ní ìlú Màdúgùrí gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́ ẹni tó ní ilé ìjọsìn All Saint Protestant Church tó wà ní àdúgbò Police College nílùú Màdúgùrí Reverend Danjuma Adamu tó fi ẹjọ́ sun iléeṣẹ́ ọlọ́pàá lẹ́yìn tó ká àwọn ọkùnrin àti obìnrin náà mọ́ inú ilé ìjọsìn rẹ̀ orúkọ àwọn ọkùnrin àti obìnrin náà ni Kàkà Ali àti Kọ́díjà Àdàmú tí wọ́n jọ ń ṣe yùnkínyùnkín fún ara wọn nínú ilé ìjọsìn rẹ̀ èyí ló mú kí àwọn ọlọ́pàá dọdẹ àwọn méjèèjì tí wọ́n sì fi ọwọ́ òfin mú wọn ní déédéé agogo méjìlá ìyálẹ̀ta ní ọjọ́ kejìlá oṣù kejì ọdún 2024 nínú ọ̀rọ̀ tí wọ́n ní Khadija Adamu tó sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní ẹgbẹ̀rún kan péré ni kàkà Ali Umar ti ṣe ọkùnrin fún òun kí àwọn tó ṣe yùnkíyùnkí náà ní báyìí àwọn méjèèjì ti wà ní gbàgà iléeṣẹ́ ọlọ́pàá fún ìtẹ̀síwájú ìwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà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 two nine one seven seven nine iléeṣẹ́ wa wà ní nọ́mbà thirteen ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn ó social media. media lẹ́bẹ̀kẹ́bẹ̀. oríṣiríṣi àwọn èèyàn òun náà ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí wípé ṣé ó tọ́ ṣé ó yẹ kí àwọn èèyàn kàn máa ṣe ìrúwà báyìí kàn máa bára wọn ṣe yùnkínyùnkín ní inú ilé ìjọsìn kí ni èrò tiyín kí ni ìwòye ti yín lórí ìwà báyìí ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí kájọ sọ. ẹ tẹ̀lé wa lórí ìkànnì yìí fún ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn léde yorùbá bó ṣe ń lọ àti bó ṣe ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà nílẹ̀ áfíríkà àti káàkiri àgbáláyé ẹ ṣé o bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá.